فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم أشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة كل ضلالة في النار أدركت الله أطرى صلاتك وأنه محمد صلاتي أنا كل أقوم باب الدعاء على إلي النبي وصحابة عليه في إكرام هنا سبنتي أنت ليلنا النبي صلى الله عليه وسلم في يجب عندي القيامة طبعا كفي كير كفي قائمة وبعدين aláǹfààní láti gbọ́ra wa ní ìlú òkè òyì níbi ìgbòwà ni a kí akíra fóyá fún àṣepọ̀ ọdún gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe máa ń kíra ọdún yẹn náà ọwọ́ tán ní èdè ìrọ̀lẹ́ ìlú ọdún tán النبي صلى الله ní أيام تشريق أيام أكل وشرب وذكر الله الذي له أجمعتا تمام تلي أدو ولدي أيام تشريك الذي له أجمع أيام أكل àwọn ọjọ́ tí ẹmọ bí ń jẹ ní èyí gbáwẹ̀ ṣúrùdé ní èyí máa fi mú ní ìyàgbọ́dọ̀ lè fẹ́ gbáwẹ̀ lónìí ní àná ìjẹta ìjẹrin ọ̀rọ̀ ọ̀gá yẹn. Àlẹ́bí ní ẹnì kọ́kọ́ wọ̀ díkìrì ńlá ìyẹn tí mo bí rántí ni. Ọ̀rọ̀ ni pé wọ́n bá fi tiwá àti tiwá àsìkò yìí. Kò sí nǹkan tí ó burú mẹ́. Orí níjẹ́ wà sí ìrántí ọlọ́run ọba náà ní jẹ́ bẹ́ẹ̀. Abẹ́rọ̀ èyí tí a ṣe ní ọdún àwọn ìbáná tó wà nílẹ̀ tí a ṣe ọlọ́pọlọ sáàgbà ní wọn wà ìkókókò tí a bá tó máa ṣe náà ọlọ́pọ ṣe ní ọ̀pọ̀ bákan náà àwa tí a jẹ́ alágbàtẹrù ètò yìí gbogbo ni mo kí ọ̀dọ̀bẹ́ni ọ̀dọ̀wáṣẹ̀ àtàwọn tí ọ̀sìn kò sí náà ogun everybody tí ó gbé àwọn ṣe àfihàn láti máa gbé ìjòkó yìí kalẹ̀. ìmọ̀ ń sábà sọ tí máa lọ sórí àwọn ìjòkó tí ó rí báyìí. wípé wá àti súnà ìgbé kalẹ̀ wá àti tí ó gbé ìyẹ̀lẹ̀ yọ̀ náwó sí mi. ó gbé wá sí kalẹ̀ kọ́ owó lọ́wọ́ rẹ̀ yẹn ìsinmi wà lábẹ́ omi tó mọ̀. Pẹ̀lú náà ni èyí tí mo rí àpẹẹrẹ pé àwọn ilé ìfẹ́ káwọn èèyàn mọ̀ náà ni. Àwọn ilé ìfẹ́ kí dáadáa kó yé àwọn èèyàn ni. Èyí ṣe pé wọ́n rẹ́ni pé wọ́n fẹ́ gba owó lọ́wọ́ àwọn èèyàn. Tó kọ́lọ́ kọ́lọ́ṣà sọ ẹnìkọ̀ọ̀kan ní ẹ̀ka lórí ìgbìyànjú ìnáwó akitiyan ọlọ́mọṣẹ́ àdúgbò fún yín tó fún ọkọ̀ mú ẹnì kankan dúró ju báyìí lọ. náà owó alùpùpù pẹ̀lú gbọ́dọ̀ wà sàlámù àlékún ọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n yí wọn fẹ́. tọ́pìkì tí ó kíkárí àdìjẹ́ náà fúnra wa tọ́pìkì tó dáa ní tọ́pìkì yìí nínú nǹkan tó ti yẹ kí mùsùlùmí ó mà náà ni kódà ẹni tí kò bá ní ìgbàgbọ́ tí ti ń yá àdìjẹ́ náà ẹni yẹn kò ní jẹ́ mùsùlùmí bí o ní kírun mo ń gbá rẹ̀ àmọ́ òṣèlú jẹ́ àlìjẹ́ náà ṣé mo lè ń sọ yẹn ẹlòmí lè mọ ìyá ó lè mọ yẹ ẹlòmí lẹ́nu pé à ah, ṣé ẹnìkan lè mọ kírun kó mọ gbà rẹ̀ kó ní kò sí àlìjẹ́ náà bẹ́ẹ̀ ni wọ́n ń àwọn oníṣáárí àwọn onítọ̀ríkà torí ń bẹ nínú wọn ìbẹ̀ nínú gẹ́gẹ́ máa gbọ́ yorùbá mi ò ìbẹ̀ nínú wọn àwọn tó nígbàgbọ́ pé àjẹ́nà kankan bẹ̀. tó ìbẹ̀ nínú wọn ẹni tí ó gbà pé iná kankan ó kò sí iná kankan ìbẹ̀. àmọ́ níbi tó máa ń bá wá irú ìgbésẹ̀ ẹ̀kú yẹn yóò di kí wọ́n bá a dé kí wọ́n tó lè rọrùn tó lóye lé sí yẹn ẹni tó wọ́n sọ fún náà yóò ti ní tó ló ti bára rẹ̀ dé kó tó di pé wọ́n sọ rẹ̀ fún so ẹni tí wọ́n ń jẹ́ mùsùlùmí tó bá ní mùsùlùmí ni mí àmọ́ èmi ọ̀wọ̀ wá lè jẹ́ náà àbí ó fi sínú ọkàn rẹ̀ pé kò wò tó ti ń dá lè jẹ́ náà ọmọ yìí kọ́sàn ń jẹ lórí kan bẹ ó ní àyà ní Ìlọrin ó ti kú nìbẹ̀ tí wọ́n ń sọ pọ́pílíkì ni yóò sọ pọ́pílíkì báyìí ni lọ́rọ̀ àkíwà ní kẹ́lẹ́ gbà báyẹ̀ ni ẹ̀mọ́ ta ń jẹ àjẹ́nà lọ́nà rẹ̀ ìṣe tí ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ ẹ̀kọ́ owó ní ẹ̀ẹ́rẹ̀ sí náà wọ́n tó owó ìpè ọlọ́kàn sọ ìdánilẹ́kẹ́ níwà ọ̀rọ̀ tí ń sọ yẹ kìí sí ọ̀rọ̀ tí ẹ gẹ́gẹ́ o ọ̀rọ̀ táwọn oníkú sí àkọ́kọ́ rẹ̀ náà táwọn ọmọ ìsọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ ìsọ̀rọ̀ so oníkẹ́ tó bá ń jẹ́ mùsùlùmí ara tí ẹ̀nà tí ń jẹ́ mùsùlùmí nínú àdìsọ́kànyà oníkẹ́ ọgbà pé wà á nà jannata haqqun wà á nà náà haqqun alẹ́ sọ̀lọ́ ní pé èèyàn ti jẹ́ mùsùlùmí àtikẹ́ nìyẹn kó dá lójú pípẹ́ àlìjẹ́nà òdúdú ni iná òdúdú ni kódà èèyàn gbọ́dọ̀ máa ṣẹ́ kẹ́ni kí tó ń ṣe wàhálà báyìí nínú ẹ̀sìn àkábàlẹ̀ ah, wà jẹ́nà náà ni ipò àwọn ipò àwọn mùsùlùmí nù ìṣe tí ànábì sallallahu alaihi wasallam ìṣe tí àwọn sàhábà nù gbogbo akitiyan wa akitiyan wa wàhálà wa lórí ẹ̀sìn ọlọ́run ọba káwọn èèyàn máa ń wọ lọ́nà ni káwọn èèyàn sì lè wọ àlùjànnà ọlọ́run ọba. so inú bí ẹ̀rọ tó jẹ́ mùsùlùmí lélẹ́yìí táwọn wá ń sọ pé àlùjànnà kí ń jẹ́ àlùjànnà ẹ̀rí kó ti di èdè yorùbá wa gan kó ti di èdè yorùbá àlùjànnà. so náà ni dáàrù nàìm òun ni ilé ìkẹ́ ilé ìdẹ̀kùn dáàrù rọ́ọ̀hà ilé àlàáfíà ilé ìsinmi ilé ìsinmi dáàrù àmánì ilé ìfọ̀kànbalẹ̀ tó tó bá ti débẹ̀ ìfọ̀kànbalẹ̀ àbàdí ìfọ̀kànbalẹ̀ láéláé ilé ìdùnnú ìdùnnú láéláé kò sí ìfọ̀kànbalẹ̀ tí ẹ bá nílé ayé kò sí ìdùnnú tí ẹ bá nílé ayé ìdùnnú yẹn ló wọn méjì papọ̀ mọ́ ìbànújẹ́ ni àmọ́ àlìjẹ́nà ọlọ́run ọba ìdùnnú tí kò sí ìbànújẹ́ ń bẹ̀rẹ̀ tó bákan náà tí ẹ bá lóun ní fọkànbalẹ̀ lórí ayé ìfọkànbalẹ̀ tí ilẹ̀ yìí lo ìpayà yóò máa wọ bẹ̀. àmọ́ àlìjẹ́nà ọlọ́run ọba ìfọkànbalẹ̀ tí yóò rí ń bẹ̀ ìfọkànbalẹ̀ gbére ni ìsinmi bẹ̀ ìsinmi gbére ni. náà ló fi jẹ́ pé gbogbo nǹkan tí èèyàn bá lè fi wá ọ̀nà láti fi wọ àlìjẹ́nà yẹn ọgbọ́dọ̀ lágbára kó ṣòro fún mùsùlùmí láti lè ṣe àlàáfíà àlìjẹ́nà àlàáfíà ìrù ni ó ṣe pé àìlálàáfíà òtúnṣẹ́ kò ní fẹ́rí sí ìyàmá gbogbo oore tí ń bẹ nínú àlìjẹ́nà oore péré ni òun ní kí já lọ́wọ́ yẹn ni ayé gbogbo oore tí yẹn bá ní nínú kí wọ́n yẹn gẹ́gẹ́ kó lè yọ já lọ́wọ́ yẹn àbí kí yọ já kù nídìí oore yẹn ẹni pẹ́lú mi yóò ní nǹkan ní ẹ̀rọ kò padà ní wọ́n wọ́n hmm, ti yí padà ẹlòmíì kò sí ní yí padà ẹni tó ní nǹkan gẹ́gẹ́ ní ó padà pẹ̀lú ó ti kú ọ̀rọ̀ lọ́kọ́ yẹn lọ́kalẹ̀ so bí ilé ayé ṣe rí lélẹ́yìí kò ṣeé ṣe kí o ní ìdùnnú láíláí mo fẹ́ máa rí kò ṣe é ṣe kí o ní ìfọ̀kànbalẹ̀ láíláí mo fẹ́ máa rí kò ṣe é ṣe kí o ní àlàáfíà láíláí náà mo fẹ́ máa rí oore láíláí mo fẹ́ máa rí lókùnjà kìyàmà ẹni pé ní àlìjánà náà ni ìyẹn ti lè rí eléyìí àlìjánà òun náà ni ìtò ń jẹ́ ilé ẹ̀san dáhùn ìjàzáà ilé ẹ̀san fún ẹni tó bá ṣe dáadáa nílé ayé tọ́lọ́wọ́n fi san lẹ́san pé áá o ṣe báyìí ní dáadáa ọ̀tẹ̀lé àṣẹ ìní ọlọ́run ọba wọn náà gbà nílò fún ọ lélẹ̀ yìí àlùjànnà ó pàtàkì dípò pé ànábì sallallahu alaihi wasallam ànábì pé ní sílẹ̀ àìkú wọn ànábì pé ní ọjà ọlọ́run ọjà ọjà ta fẹ́ra lọ́dọ̀ ọlọ́wọ́ ọba alẹ́bí wá ní sílẹ̀ àtúnwọ́ ní gọ́ọ̀lẹ̀ yà alẹ́bí ní sẹ́rí ọjà ọlọ́run ọwọ́n ọwọ́n kìí ṣe ìrọ̀rùn ní obìnrin àlùjẹ́nà o sábà ní tọ́ra wa jẹ́ o sílẹ̀ àtúnwọ́ ìgọ́ọ̀lẹ̀ yà alẹ́bí ní àní ọjà hiya aljanna ẹlẹ́ni ọjà ọlọ́run tó fẹ́ tà fún wa tààrà lọ́dọ̀ rẹ̀ ìyẹn ni pé òun kan lè wà aljanna láláì lè ní tí wọn ní oṣù ọlọ́run ọba ni òní wọn náà láláì ní ní nǹkan tí èèyàn oṣù fọlọ́run ọjà ọlọ́run ọba tó dá wa azza wa jalla ọjà yẹn wọ́n ìtọ́ba ti ní nǹkan wọ́n tó ti di dandan kéèyàn ní ọmọ èèyàn ò ní náà ni ẹ̀wọ̀n ní sábàrí oúnjẹ wọn ẹ̀ẹ́sẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọkàn pòṣé pòṣé pòṣé pòṣé ó ṣe kí ni ó rà ó rà ọkàn pòṣé náà ni tó bẹ́ẹ̀ ni àjẹ́nà ọlọ́wọ́n ọba dandan ọjà tí mùsùlùmí ọgbọ́dọ̀ mọ́ rà ni òun náà ni pé àjẹ́nà ọjọ́ ànábì sallallahu alaihi wasallam lójú débi pé gbogbo ìgbà tí ànábì bá ń kí ọ̀ lànàbì máa ń bẹ ọlọ́wọ́ bá pé Allahumma inni as'aluka al-jannata wa a'udhu bika minan nar fọ́nà ní gbogbo bí tàṣáhùn ìgbà lẹ́nu ká máa ṣe tí ọlọ́run fún mi ní àlìjánà fún mi ní àjẹ́kí ń wo àlìjánà ní kí orí ẹnìkan kó ní ọ̀wọ́ àlìjánà ọlọ́run mo mẹ́ tó mọ́ sọ bẹ́ẹ̀ pé ìwá àlìjẹ́nà ọlọ́run àmọ́ ìyọnu ọlọ́run lè ní wá olùwíṣẹ́ ń dààmú ara rẹ̀ ọ̀rọ̀ àlìjẹ́nà ọlọ́run àlìjẹ́nà ọlọ́run gẹ́gẹ́ òun náà ní ń jẹ́ ìyọnu rẹ̀ òun náà ní ń jẹ́ ìyọnu ọlọ́run mùsùlùmí gbọdọ̀ wá gbogbo ọ̀nà láti fi wá ní náà ni àpapọ̀ ní pé من يعرف المقلوب يحكر مغبا ẹ̀tọ́ bá mọ̀ nǹkan tó ń wá yóò yẹpẹrẹ gbogbo tó bá lè náà sí nǹkan yẹn kò lè jọ ẹ̀ lójú ẹwà ọmọ èèyàn lèsè ẹ̀tọ́ bá mọ̀ value education yóò mọ̀ ẹ̀nà owó sí ẹ̀wọ̀n lèsè àwọn èèyàn ti mọ̀ value education lèsè wọ́n àwọn ọmọ ọkọ̀ jálà ẹbá ti sáré bá ti ń bí ọmọ ẹnìkan ń kọ̀ níjò ní ọlọ́mọ wọn àtọmọ tírí yẹn tó tó wọn sí ọmọ ọdún mẹ́ta ló ti gbé wọn yóò ti gbé ọmọ yẹn wọn sí yóò ti lọ ṣe wàhálà lé rẹ̀ kí ló fà ọmọ bá education yẹn tẹ bá rí omi yẹn tó bá lóun ọmọ bá lù àlìjẹ́nà ọlọ́ọ̀yì ẹ padà sọ̀rọ̀ dídẹ̀ kò sí nǹkan kan nínú tọ́lọ́wọ́ bá bá fẹ́ ní kó ṣe tí ó nílé la pé kí àlìjẹ́nà yìí ọ̀rọ̀ ayé rẹ̀ náà ẹwọ alátàwọn yóò ṣe kọ́nà ló ní ìtura parí owó ilẹ̀ bùtán olóòmọ iṣẹ́ owó ẹni hnd ẹlẹ́gbẹ́kùnrin ní ah, à wọ́n ti ń discriminate hnd àdó ẹni yìí tí ó ti padà ní degree àwọn mẹ́mẹ́ ní ti tọ́pọ̀ lọ́lọ́ lè ń ṣe tọ́pọ̀ gbogbo ti ṣe kọ́ọ̀tù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ hnd ní olóòmọ lè tọ́ di degree wọ́n á ní ó bẹ̀rẹ̀ ní two hundred three hundred level yóò lọ sí mẹ́ta mẹ́fà sí mẹ́ta mẹ́rin ọkùnrin lè rí yóò na owó bá mọ́tò kò kí ló fà ó ti mọ nǹkan tó ń wá ó ti mọ iye rẹ̀ ṣùkọ́ á ní kọ́ mẹ́yìn àlékún ní màtòlú bá yàkírù mẹ́gbẹ̀gbẹ̀ kò kọ́ láti na owó tó bá rí sí i láti tó wà nídìí ọ̀nà fún bẹ́ẹ̀ náà ni àlùjànnà tí ọlọ́wọ́ bá dá fún àwa mùsùlùmí tó ti ní pé ẹni tí ó bá wọ bẹ̀ ẹni èèyàn ó ní àwọn nǹkan tí ó ṣe ìròyìn àlìjẹ́nà ọlọ́wọ́n bá ń ròyìn rẹ̀ pé abáwọn sọ́lọ́tọ̀ ràì àwọn sọ́lọ́tọ̀ ìròyìn àlìjẹ́nà pọ̀ gan-an àwọn ìtagbọ̀nà kọ́kọ́ mọ̀ òun ni pé àlìjẹ́nà tá a bá ń ròyìn kankan nínú àlìjẹ́nà ara tó jẹ́ píríncípù kan ọ̀rọ̀ àdìjẹ́sẹ̀ nìkan a gbọ́dọ̀ mọ̀ pé nǹkan kan tí a bá ń ròyìn nípa àdìjẹ́ náà kò jọ nǹkan kan nípa tí mẹ́lẹ́ ayé àyè sábà ní wà á kọ́ wá bó ń lọ́wọ́ wọ́n náà máa rí kó ń lọ wọ́n zọ̀rọ̀ ni pé ọlọ́run ròyìn pé àwọn nílò àdìjẹ́ náà àwọn kọ́ọ̀pù tí wọ́n tó kalẹ̀ àwọn pílò tó pọ̀ rẹ̀kẹ́tẹ́ àwọn ẹ̀yẹ àwọn àwọn àwọn àgálánlá àwọn rọ́ọ̀gì ńláńlá tó gbogbo ẹ̀yẹ́yẹ́ ọjọ́ táyé yìí ọjọ́ táyé yìí torí pé àdẹ́bìtọ̀ mọ́ ọ̀lẹ́sọ́lẹ̀ nínú àdẹ́sọ̀dún orí rẹ̀ àtàrà ọdún ọmọ àìlèwò قل قال الله تعالى الذي يرى ما تبارك أعددت لعبادي يكون تكون هو وأمروني في الجنة إلى الجنة ما لا عين رأت lójú wọn ò rírí láyé ojú wọn ò rírí láyé wọn náà ni ó kọjọ́ náà lẹ́mọ̀ rí mẹ́ kọ́dà wà láà ó sún fẹ́mi àì ń tẹ́ sí kan ọ̀gbọ́n láyé ní dáadáa náà lẹ́gbọ̀n náà lẹ́jẹ̀ náà kọ́dà wà láà kọ́tọ̀rọ̀ aláàkọ́lẹ̀ àhàrẹ̀ àlẹ́bí ní nǹkan tí ó wù ú yẹ náà láti mọ̀ pé tó bá ń ròyìn nǹkan àlìjẹ́nà fún wa tọ́lọ́ bá ní ẹ̀ẹ̀nà fáwọn èso wà ń bẹ́ẹ̀ àwọn kílé kan wà ń bẹ́ẹ̀ àwọn àgbọ̀dọ̀ fi wé nítayé ìṣẹ́rí sọ àlìjẹ́nà lẹ́wọ̀n ṣàlàyé lẹ́ẹ̀kan nǹkan tí a forújú rí ni ta ti gbọ́dọ̀ gbàgbọ́ lọ́pàá àwọn kankan ní àlùkọ ìbíyà àlùkọ ìbíyà àwọn kan tó pamọ́ ní pé ẹ̀ẹ̀rí ẹ̀sì gbọ́dọ̀ gbà pé ń bẹ̀ ó lè ẹ̀sì gbọ́dọ̀ dáùtù tó dáwọn kan náà ń bẹ àwọn fáwọn ṣàlàyé wọn wọn tó wá lẹ́ kílà káyìyàn wá tòsí wọn wọn wá fi àwọn ọ̀rọ̀ wé ọ̀rọ̀ fúnra yẹn kó ba lè wá tòsí kí nǹkan yẹn wà lè wọnú ọpọlọ yẹn tó wá ṣàlàyé ní ti pé ẹlòmíràn wọn lè gbàtà àwọn arílótọ́ bó láti fẹ́ lè gbà pé ń bẹ tí ó bá ń lágbájá yìí sí ọ̀rọ̀ lílàkàì ìyẹn lílàkàì kọ́lá àgbẹ̀bẹ̀ lè mílíọ̀nù àtọ́bá ti wojú yẹn ń gbà lọ́rọ̀ pẹ̀lú ìlú làkàì ìgbà mí máa ń bẹ brilliance kì í lọ ń gbà ní ojú yẹn o kò tó ti gbà á èsì ọ̀fẹ́ ní jìnnà jù báyìí ojú ẹ̀ jẹ́ rí kò kì í hàn èyí tó padà dìkọ́ bà pé á ah, bẹ́ẹ̀ ni ìdí rí o ó tún gbà bẹ́ẹ̀ lọ́dọ̀ gbogbo sórí ni kò sí ní ẹni yìí á ah, obìnrin lẹ́rù fún un ìgbà tí ọba ń rí bá ń fi pé wọ́n ti bá nǹkan yẹn lára ẹni yẹn o sì ní fojú ara rẹ rí wọn náà ti padà wọ pé ẹ́ eh, àwọn eléyìí ká ẹ̀ làkàyè ń bẹ ìgbó làkàyè wọn wà lára rẹ̀ àmọ́ àfojú ara wa rí èsì ìgbà tó burú ń bẹ àìmọye ìgbà tá àfojú rí ni pé ajẹ́ ìmọ̀ gbàgbọ́ kọ́lọ̀ ní ìyẹn máa ń báyàn sọ̀rọ̀ ńgbà yìí ò ní kojú ara rẹ̀ rí ó sì gbà kàn ń kọ́ tẹ́kọ̀ ò sì ní dá ọ̀sẹ̀ kọ́lọ̀ tó wá ní mọ́ ṣe nǹkan báyìí mọ́ ò sì ní ṣe mọ́ ẹ wọ àwọn medical doctor wọ́n máa sọ fún ẹni bàbá fún kìlíkẹ̀lẹ́ bàbá fún kìlíkẹ̀lẹ́ ẹ ti ní high blood pressure ó rí ara rẹ̀ wọn náà ò rí pẹ́jẹ̀ kankan ń rú ara rẹ̀ náà wọn ló sì gbà pé ah! á torí kí ni orí bẹ́ẹ̀ni yẹn sọ fún ọ ó fojú ara rẹ rí kíní kan ló gbé kalẹ̀ lóhùn ló ló ti kó yí ọbẹ̀ wọn ló ti gbà bẹ́ẹ̀ tó tó o bá tó gbà bẹ́ẹ̀ tó tó tó bá ní wọ́n ṣe nǹkan báyìí wọ́n ṣe nǹkan báyìí wọ́n tó gbọ́ wọn ló ti rí pé ṣe sọ fún òun ó sì rí pé òṣèré nìyẹn ẹ̀wọ̀n ọmọ ènìyàn nìyẹn o ọmọ ènìyàn ní tó ara rẹ rí ó sì gbà fún nǹkan yẹn ṣẹlẹ̀ a tó wá ní ọlọ́wọ́ bá wọlé láì mọ́sánù àkàdá tó ọlọ́wọ́ bá tọ́lá rẹ̀ wá ga jù báyìí lọ ń sọ fún wa ní nǹkan báyìí ń bẹ kí wọ́n ní à ah, ní ọ̀gbà torí pé mi ò fojú rí pẹ́ẹ́nipẹ́ni yẹn ń fọwọ́ fa àsáábà fún ara rẹ̀ ń fọwọ́ fa àsáábà àsáábà pé kò ní rí tó fi jọsí kò ní rí justification gbogbo gan ní tí òde ń gbà rè ó ní tí òde bí wọ́n gbà rè wọ́n ti máa ń gbà pé yẹn ní làákàyè tó rí òsì làákàyè lé rẹ̀ tó ọlọ́run bá ń rìn àlìjẹ́nà fún wa ọlọ́run sọ́lọ́tò ráìt ọlọ́run rìn àlìjẹ́nà ń bẹ̀ sábà wọnú sọ́lọ́tò Muhammad orin àlìjẹ́nà alimran orin àlìjẹ́nà alhadid orin ìdí àlìjẹ́nà ṣe rí ọlọ́run bá ní مثل أعوذ بالله من الشيطان الرجيم مثل الجنة التي وعد المتقون تجري من تحت الأنهار أخلأ دائم وظلها تلك عقبى الذين اتقوا وعقبى الكافرين النار سورة الرعج آية 35 الله بني أقجويا لجنة التي وعد المتقون تشكي àwọn tó bá ń jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba àwọn ni mo ṣàdéhùn àlìjẹ́nà yẹn fún àpòjúwe rẹ̀ ni pé tẹ́jìrí mi ń tàṣìtì àlànà odò ló máa ń tàn ní abẹ́ tiẹ̀ arábí tó dùn pé ìṣe ọlọ́run bá ní bẹ̀rẹ̀ àlìjẹ́nà ọjọ́ táyé ara ìròyìn rẹ̀ yóò fi mọ̀ ẹ̀wọ́ tẹ́ bá kọ́lé tán ṣe ilé ilé kọ́kọ́ ẹgbẹ́ omi ọmọ wa sàn lábẹ́ ilé kẹ́lẹ̀ kó ní wọn òun kọ́lé kọ́ wá lọ síbi ọ̀tà àbí kọ́ lòkun onípé bẹ́ẹ̀ lọ́wọ́ kọ́lé sí òṣèṣe tó ní bá ti ń kọlu gbogbo ọmọ wọn ọlọ́run ní àlùjánnà tó ń kọ́ yẹn ti ń bẹ̀ yẹn lábẹ́ rẹ̀ báyìí odò ń sì máa tàn níbẹ̀ ṣẹ́gi rí mí ń tàṣí àlàáhà tó akérèmọdò òun yẹn pé odò àwọn àwọn akérèmọdò wà tó ń ṣàlàyé àwọn akérèmọdò yẹn ìdí jẹ́ ni pé àwọn odò tí ń sàn kìí tó tó dágún tó ń kàn ní sàn ń ní ń sàn yẹn tẹ́tù ó ní ukulu a dáìmùn àwọn nǹkan tẹ́ mọ̀ jẹ́ ń bẹ̀ àwọn oúnjẹ gbogbo tí ẹ bá fẹ́ mọ̀ jẹ nínú àlìjẹ́nà tọ́lọ́run yìí dáìmùn gbogbo ìgbà ni gbogbo ìgbà kò sí pé ah, àwárí nǹkan jẹ lé ní yìí o ìgbàmí ó lò ó lọ́wọ́ ó ń kò ní wù ọ̀jẹ̀ ìgbà mí sì ní òbí ẹ̀ ní rí rárá ni tí yóò sí pé ọlọ́wọ́ bá ń bínú sí yàn pé Aisha ọ̀lẹ́ ọlọ́ àlẹ́à ẹni tí mo sọ lẹ́ẹ̀kẹ́ ilé ayé kìí ṣe ẹ̀mọ́ ní ìmọ̀ gbádùn lọ ní gbogbo ìgbà kódà jù ní pé ẹni tí ó bá ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó rí ìyọnu ọlọ́wọ́ bá ànábì sọ wípé àwọn tí ó pọ̀ jù lálẹ́ jẹ́ náà àwọn tálíkà ni àmọ́ kí ni yóò mú tálíkà yẹn pọ̀ lálẹ́ jẹ́ náà agbára gbọ́ àwọn condition agbá àwọn condition yẹn so ànábì ni wọ́n bí ọlọ́run bá ní wọ́n bí ha kódà bòókì àlìjẹ́ náà jẹ́ ìmùlù bòókì tí èyí fi gbàgbọ́ sọ pé ah, bòókì ti yẹ̀fà. Ṣẹ́mọ̀ ní ìsìn, àwọn mẹ́jọ kó sábẹ̀ bò ní ìsìn, agbẹ́tẹ́ǹtì kalẹ̀. Táàbà agbẹ́tẹ́ǹtì kalẹ̀ ní òun ló wà tí ó sù wa. Tó bá tó yáde sí gan òun yẹn tó lè sún tábìlì pé á ah, ilé ìsìn olóhùn ti ń sún. Tó gbòógì àlejẹ́ náà gbogbo bá ní náà ìgbẹ̀yìn àwọn tó bá bẹ̀rù ní Ọlọ́run ìgbẹ̀yìn wọn àti ìbọ̀tán wọn nìyẹn ibi tí wọ́n darí sínú ibi tọ́rọ wọ́n kan kò sí nìyẹn ọlọ́mọ ni wà uqbal kafirina náà àmá àti ìbọ̀tán kèfèrí inú náà ni ẹ̀yà kò súra wọn ni mo kó súra tí wọ́n kàtọ́ yìí ẹ́ súra ráàdì ayẹlẹ́kẹ́ ló mọ́ pé ayà 35 ayà ẹlẹ́kejì nusrata muhammad aya 17 aya 15 ọlọ́ọ̀bá ni masalu aljannati allati wu'ida almuttaqun olúwa ní àpòjúwe àlìjẹ́nà tí mo ṣe ní àdéhùn fún àwọn olùbẹ̀rù ọlọ́run ẹni pé àwọn olùbẹ̀rù ọlọ́run ni mo fi sàdéhùn fún ẹ tó bá bẹ̀rù mi náà làdéhùn mi ilé àgbẹjọ ládéhùn pé ọwọ́ àlìjẹ́nà nípa ẹ bá bẹ̀rù ọlọ́run ẹni yẹn olè wà jẹ́nà ọlọ́wọ́ ọba o á dé di ọ̀rọ̀ ìbẹ̀rù ọlọ́wọ́ ọba anabi ni ọlọ́wọ́ ọba ni fíyà àlùhárùn mi máa ń ó ní akérèmọdò omi àwọn akérèmọdò omi ìyẹn ni pé sábà ilé yẹn ti wà lábẹ́ rẹ̀ odò wà mọ̀ ẹ̀sán níbẹ̀ àwọn odò tí wọ́n ń sàn omi tó ṣe pé rẹ́yìnrọ̀ àtìní omi tí ò gbóná tí ò ní níyàn lára jù bákanáà wà àní àárùn mi lẹ́bẹ̀ẹ́nì àwọn odò wàrà òun náà tó wà ń bẹ̀ lẹ́bẹ̀ẹ́nì méjì tó bá ní wàrà kò ní dùn odò méjì tọ́mọ̀ sàn méjì kí wọ́n sàn bí omi ṣe wọ́n sàn kẹ́rí pé ojú ìmájìn báwọn yóò mọ̀ sàn lábẹ́ ilé tẹ́tì máa rí kọ́dà mílìkì yẹn lámúyẹta ọ̀yẹ́r fáàmùhù kò lè bàjẹ́ ní bàjẹ́ tẹ́sì rẹ̀ yàtọ̀ tẹ̀gbọ́tẹ̀ bá po mílìkì ní tó bá ní olú mílìkì kan wọ́n bá ti mú oní ọ̀yọ́ tó lè lò wọ́n ti lọ́jọ́ kẹta ní ti yóò fi àbíkọ́ kan ẹni tó bá mú yọ yàrá yàrá jẹ ẹni ẹ fọwọ́ fa wàhálà ni ẹni tó bá mú kúrò lè kó báyà kí ó lè kó ìnira báyà rárá kì í kan kì í bàjẹ́ bákanáà wà anaharun min khamrin bákanáà ọtí ọtí odò rẹ̀ tó máa ń sàn nínú nínú aljanna náà tó pé lazatan lè ṣàrìbín tó pé máa ń dùn pẹ̀lú tí bá mú ọtí ọmọ tí ó mọ̀ tò mẹ́rin tí mú kìí tí ọtí burúkú ayé yìí kìí sọ títí ọba ẹ̀fọ́ ìyànjẹ́ ṣe gbogbo àwọn sọ́mọ́ńtà tí mẹ́láyé yìí yóò bá fòyàn jẹ́ ọtí a máa ba ẹ̀dọ̀ jẹ́ ọtí máa ń ba tí máa ń ba ìfú èèyàn jẹ́ máa ń ba kíndìnrín àwọn èèyàn jẹ́ kọ́lá ọtí máa ń ba ọkàn ọkàn àwọn èèyàn máa ń bà jẹ́ olùwálékè ìṣòro àwọn ọtí yẹn ọtí pé òyì dààmú yẹn ọ̀rọ̀ ni wà ẹ̀nì àárún mi ní àìsàn ní mùsọ̀fà bákan náà akérèmọdò ó dún anahar min asali ó dún oyin oyin tó má òun ló tó máa sàn lábẹ́ rẹ̀ oyin tó odò mẹ́rin ní ọmọ sàn lábẹ́ àlìjẹ́nà kọ̀ọ̀kan tòbí ni ó ti gbà pé á ọ̀jọ́ra wọn ló sọ àlìjẹ́nà ọ̀jọ́ nǹkan ní ẹ̀ fi ayé ìwé ọjọ́ tí ẹ̀ lè fi lé ayé ìwé ṣe àgbẹ́tẹ́ nìkan bá láwọn fẹ́ mẹ́tọ̀ àwọn fẹ́ kọ́ ogoro àwọn nǹkan yìí sílé ayé kò lè rọrùn nítorí àtìrẹ́ ni pé yọ́lọ̀ lè wá kéré eh, water dispenser yóò la rí ìjà rí kìnìrí eh, beer dispenser bí alcoholic beer dispenser kò sí milk dispenser kò sí kátó wá ní oyin wípé ẹ̀kiri wọn ní dìfẹ́nsà kò sí kò sí sí tẹ́bálẹ́ ìṣe yóò lálà sí sílẹ̀ náà ní ló bàjẹ́ ni tó náà ni àwọn ẹ̀rọ mú fíjì wọn ra gbé sí ní ẹ̀bá bí ìrìnàbá tó pẹ́ jù náà ó tún ti wà ojú oyin lọ́jọ́ tó lè tòlú ó fi mọ̀ pé ní kí alẹ́ ìsọ̀lọ́ ọ̀rẹ́ sọ́lọ́ mo sọ pé ní tí yòó rí ní bẹ́lá jẹ́ náà ní tí yòó gbọ́ rí náà ní ọlọ́ni yẹn kan wẹ́lẹ̀ ń fi ẹ̀mí kúlẹ̀ samara olúwa ní gbogbo èso tó bá wù wọn náà ni wọ́n máa rí bẹ́ẹ̀ lọ́wọ́ àlùjẹ́ náà so èso yẹn náà kò jọ ilé ayé bákan náà wà mẹ́kọ̀fẹ́rẹ́ tó ní ọ̀rọ̀ bìhìm olúwa ní màá ṣàforíjì fún wọn lẹ́nu tó bá ti wà àlùjẹ́ náà ọlọ́run foríjì nù ọlọ́run wá ní ṣúrù ẹni yẹn kàmánú wà fọ́ọ̀lì ló ń fi náà rì tọ́jú ẹni tó ṣe pé inú náà ni ó gbére sí wàtúkú máa ń hàmíman tó mọ̀ wá mú omi gbóná omi tó ṣe pé fàkọ́tọ́ àmọ́ àwùjọ mọ̀ rẹ̀ wọn ní fún omi tó ṣe pé rẹ̀ wọn ní fún ọlọ́run tó ròyìn àlìjẹ́nà fún wa níbí ìpè á ah, ilé ẹ̀yìn ìgbádùn ni ilé ìsinmi ni inú sọ́lọ́tọ̀ Al-Imran aya 133 ọlọ́run ní wasari'u ila maghfiratin min rabbikum olúwa ní ọya ohun ẹ̀sáré sáré ẹ̀yára yára yára yára ila maghfiratin kẹlọ wà foríjì ọlọ́run lọ́dọ̀ ọlọ́run ẹ wá foríjì lọ́dọ̀ ọlọ́run o bákan náà ẹ yára yára wà jannatin kẹtìlọ́lẹ̀ wà lè janna àrùdù as-samawatu wal-ardu tó ṣe pé bí àlìjẹ́nà ẹ ṣe fẹ̀ tó àlìjẹ́nà ẹ nìkọ̀ọ̀kan tẹ́gbẹ̀wé kò dé ìmájìnà olúwa ní àlìjẹ́nà ẹ nìkọ̀ọ̀kan samawatu ẹni kọ̀ọ̀kan pé àlìjẹ́nà kọ́lọ̀kọ́ ṣe wá lọ́mọ àlìjẹ́nà tí ń bá wà àlìjẹ́nà ní sí ló kó sọ́mà àti lẹ́lẹ̀ àlìjẹ́nà sí ní ìtàn ti jẹ oṣù oṣù oṣù ó tó bẹ́ẹ̀. ìrùkú ọ̀dọ̀ owó pé ṣe ó rọrùn bẹ́ẹ̀ ó rọrùn ìrọ̀ fún alápèjúwe kan. ǹjẹ́ ẹ̀nà pé àwọn ẹlòmíì ẹnì kọ̀ọ̀kan wọ́n ẹlòmíì ní ilẹ̀ ní ìṣó pé ó ní òun ló ní ó ní gbogbo ilẹ̀ tó tó òkè òyìn yìí tẹ́gbọ́n rí ẹ̀mẹ́ àwọn èèyàn ní odidi tó ra odidi ilẹ̀ tó tó odidi òkè òyì ó sì lẹ́yìn kan náà rà pẹ̀pẹ́ ẹ̀rín tẹ́lásímọ́ tó rìn láàrin 15 minutes ẹ̀dín ìrìn já ẹ̀dín ìrìn já pẹ̀lú mọ́tò wọ́n sì lẹ́yìn kan ló ní tó tó wá wọ́n sì tó wá fẹ́ǹsì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mọ́ dákọ̀ ni ó ti fẹ́ ìdàgbà rẹ̀ ah, ah, ẹnìkan ló léwu ẹnìkan ní lágbájá ní ọ̀hánà báyìí kí ló lè fẹ́ ṣe ní ìdí tó báyìí ló lè fi ṣe tó báyìí so òun nìkan ló sì dùn ẹni tó wà ní adúrú eléyìí rò ẹnùgbà tó wà nínú oyún ṣé kó ti wà nínú oyún rí tó wá sọ fún pé sórí inú oyún tó wà yìí ọ̀run lọ sílì o lè ní bílíọ̀nù ìdíntò nínú oyún yìí lọ́gbọ́lé máa ń gbé àbúlé ti hàn ní èyí ìdá lọ fẹ́ jù tó bẹ́ẹ̀ náà ni àjẹ́lọ tọ́lọ́wọ́ bá ń sọ fún wa bíbí yóò ṣe gbọ́dọ̀ onídúródú wa tí òru wa ló pẹ́ nìkan lè dá òdi ti ìlú kan ni kò gbọ́dọ̀ ló wa lójú pẹ̀lú ọ̀gọ̀ ní pé bí àjẹ́lọ kọ̀ọ̀kan ó ṣe pẹ̀ ilé yìí ọlọ́wọ́ àmọ́ òòrìn dájú lẹ́nu mo àwọn tí mo pèsè rẹ̀ kalẹ̀ fún àwọn tó bá bẹ̀rẹ̀ ọlọ́run ẹni wá bẹ̀rẹ̀ ọlọ́run ní orí rẹ̀ sọ́nà tó látọ̀ ẹ̀dì tó àwọn kàtẹ́lẹ̀ sí náà ẹ̀rọ̀n ayàgbẹ̀rẹ̀ wọ́n ti tẹ̀sẹ̀ náà alhadith tó látọ̀ ẹ̀dì ayà 21 ọmọ bá lè sáàbí fún ilẹ̀ ọ̀rọ̀fẹ́rọ̀fẹ́ mìíràn bíkùn olùwà lè sáàbí fún sábà ní mùsábàkọ̀ competition ní jẹba sáàbí fún ẹ máa ṣe competition ipe èmi ló ń rí nínú rally jẹ́nà nínú rally jẹ́nà nínú rally jẹ́nà báwọn sọ àbá rẹ̀ ṣe rí rẹ̀ tọ́ba sọ fún àgbà jù mí pé iṣẹ́ rally jẹ́nà kan rèé ẹ ti bá mi yàn ẹ̀kẹ́tẹ́ yóò rẹ̀ láti ẹ̀ sí nígbà tó rọ̀ máa sọ competition pé èmi ni wọ́n mọ̀ tá gbà ọ̀lẹ́ jẹ́nà rèé ẹ èmi ni èmi yóò ṣe èmi yóò ṣe èmi yóò ṣe sọ ànábì ni ọlọ́wọ́n bá ní ẹ máa ṣe mùsábà kan o ẹ máa ṣe ọlọ́pàá ṣẹ́gbẹ́ tó fẹ́ẹ́ mùsábàkọ̀ tó fẹ́ẹ́ ṣe competition yóò sáré ní jẹ́ báwọn pé èmi èmi ní gbàfọ́ sí olúwa ní ẹmọ ṣe mùsábàkọ̀ ilé ọlọ́kùnrin tí ní ọ̀rọ̀ bí kò túbò rẹ̀ ṣe rí àforíṣi ọ̀rọ̀ bákan náà wọ́n jẹ́ nàtẹ́nì ẹ máa ṣe alápáńtẹ̀tẹ̀ túbò rẹ̀ ṣe rí àlìjẹ́ náà pé èmi náà wọ̀ èmi náà wọ̀ ọlọ́run ní àjẹ́nà yìí ardu as-samaa'i wal ard ardu aka ardi as-samaa'i wal ard títẹ̀ rẹ̀ ó dà gẹ́gẹ́ bí sánmà àti lẹ́lẹ̀ ọlọ́run tó rí fífi fífi wọ́lẹ̀ ọ̀ẹ́jẹ́ lílẹ̀rìnà ánánú àwọn tí wọ́n ní ọ̀lọ́tọ́ ní ìgbàgbọ́ bílá wọ́n ọlá tọ́lọ̀ lọ fún ẹ̀dá nù ẹ̀rí sábà sọ pé èèyàn lọ́lá nílé ayé ọlẹ́tàn jẹ́rì gbogbo ọlá gbogbo ọlá tí ẹ̀ rẹ̀ lẹ́tẹ̀ bá ń wo kírísíkálì olùkẹ́ ìrọ̀rùn mẹ́rin kìíní yìí ìlàpàjá á olọ́lá ẹ̀rọ bá sọ tọ́mọ̀ sílá ìyẹn lọ́lá nìkan olówó ọjọba àbí ọjọ gọ́ọ̀nà wọ́n jẹ president gbogbo ẹ̀yẹ ìrọ̀lẹ̀ tó bá ní ọjọ́ president ìjọ kan yóò kú bẹ́ẹ̀ bí òkú bẹ́ẹ̀ yóò kú níjọ kan ó mú pé ìrọ̀lẹ̀ ọ̀la yẹn bákan náà ọjọba wọn ni àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ẹ̀sùn wọn tí wọn èkú náà ni wọn kú gbogbo tí ẹ bá ń pè lọ́la ayé gbogbo ẹ̀mí wọn kàn án ní tí ń jẹ́ pọ́nlọ̀ ń dáyà lọ́lá bọ́lọ̀ sọ pé dálẹ́ka fọ́nlù lọ́ òun ni àlìjẹ́nà bákan náà ọlọ́run kan tí máa mú ìwà àlìjẹ́nà nínú súnrọ̀ mi náà nàlẹ́ ìlọ́ yìí ó ní wọ́n tàbá ìtùmílẹ̀ ti àbáyé Ibrahim وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يعلمون anábì Yusuf ó ní òun tẹ̀lé ìlànà àwọn bàbá mi àlẹ́sọ́tò ìṣẹ̀lẹ̀ ó ní bàbá mi Ibrahim bàbá ńlá rẹ̀ nu Ishaq bàbá bàbá rẹ̀ nu Yaakub bàbá rẹ̀ gẹ́gẹ́ ó ní ìlànà wọn ni mò ń tẹ̀lé wọ́n ní kí ìlànà wọn máa ká ní ìlànà anúṣúkà bílá ìmọ̀ṣẹ̀ ó ní àwọn ìṣẹ̀bọ̀ tó ń wúra rẹ torí pọ́ ọmọ níbi ẹbọ kẹrin ọmọ pé á ah, ọlọ́mọ ìdájọ lọ́la o wọ́n ní kí ló ti fún ọ ìlú yìí tẹ́rọ pẹ̀lú ọlọ́run irú ẹ̀ náà ni tí ẹ bá wà lè jẹun náà tàbí pé àìṣẹ́bọ̀ yẹn ní òrì sábà bíi ìmánì fúnyà ìmánì yẹn ní òrì sábà bíi àlìjẹ́nà ọlọ́run bá fúnyà ní ọlọ́run abiní kó tó bá ti wá wà àlìjẹ́nà yẹn záàlì kẹfọ́ gbogbo ọlá ìní ọlọ́run nìyẹn yóò sí ìmọ̀ yẹn ṣáá ẹ tó bá wù mí ni màá máa fún kìí ṣe anybody ni máa ń fún wallahu dhul fadlil azim olúwa ní èmi ni ọlọ́lá tó tóbi àmọ́ kí wọ́n wà lìjẹ́nà náà mo bẹ́ nìyẹn lọ́lá nù ọlá òkìkì ọlá gidi nìyẹn so ó túmọ̀ sí pé nínú ìdíyẹ gbọ́dọ̀ máa mà ní oore ọlọ́run tí ó gbọ́dọ̀ máa wákàkiri lọ́sàn-án lóru òun náà ní wà lọ́jọ́ àwọn sàhábà lójú ó sì jẹ́ òdodo lójú wọn kò sí tí wọ́n lè fi ra àlìjẹ́ náà kò sí tí wọ́n lè ná kódà wọn lè gbé ẹ̀mí wọn kalẹ̀ torí kó wà àlìjẹ́ náà tí ìbá ṣe pé bóyá ọmọ ọlọ́wọ́ bá jùlù lẹ́nìyàn àlìjẹ́ náà yẹn jẹ́ òdodo lẹ́nìyàn kẹfìrí káyọ̀ ó ti mọ̀ pé à ń lọ sójú ogun wọ́n sì lọ sí ìkàlẹ́ ìjìnlẹ̀ lọ́sọ̀rẹ̀ táwọn torí káwọn kú wọ́n mọ̀ pé inú option ni inú káwọn kú mẹ́mẹ́ option kejì ní pẹ́tọ́ bọ́yá àwọn lè dé padà àbọ̀ ìtí máa ń lè jù ní pé wọ́n lójú ogun ikú yẹn so àwọn sábà yẹn lórí ti fi ẹnu ẹ̀ bẹ́ẹ̀ kóra àwọn atúmọ̀ bẹ́ẹ̀ lọ́rùn pé ọlọ́run tí àwọn òkú sí ojú ogun rẹ̀ torí wọ́n mọ orin tí ń bẹ níbẹ̀ tí bá yẹ pé ẹ̀jẹ̀ náà di ó ti di òru lójú àwọn èèyàn èyí ó jòkó ló ti àwọn sábà yẹn ó fẹ́ kú sínú yàrá rẹ̀ ló sì mọ̀ sọ fún pé àà ah. ìkálé náà ni wà kú sínú ilé báyìí torí pé kí ni ìtọ́kàn rẹ̀ fọkàn sí pé ojú ogun ló wọ́n lọ òun ti kó sí àtẹ́ǹdì ogun lóríṣiríṣiríṣiríṣi nǹkan kan òdìsẹ́ ó padà wá fọwọ́ lẹ́rán ọwọ́ kú sínú ilé rẹ̀ so kí ló fà òun náà ni pé wọ́n ti mọ rírì àlùjánnà ọlọ́run ọ̀la tó bá àwọn mùsùlùmí náà bá ti gbọdọ̀ mọ eléyìí kò wá sí ogun ẹ̀lọ́lẹ̀ ń bá kékeré já ẹ̀lọ́lẹ̀ ń tẹ ẹ̀lọ́lẹ̀ ń wé pẹ́tẹ ara yín pẹ̀lú kékeré níta ẹwà para yín níta wọn ò sí mẹ́lónìí yìí àmáwọn nǹkan míì tó wà pé pé ó mọ̀ ń ṣó àlìjẹ́nà fún ẹ̀ pé wọ́n wà àlìjẹ́nà tó bá ti ń ṣe ìyẹn gẹ́gẹ́ iná ló ń ṣe kókó ṣẹ̀rí káwọn èèyàn àlìjẹ́nà fúnra báyìí kìí ṣe kó òun gan ló ṣe kókó ìtọ́jú kókó ni pé ká mọ tí ó lè mú wa wọ àlìjẹ́nà náà kí wá ní àfúráàdì kòkó lè jẹ́nà kí nìkan tí ó mú yàn wọ àlìjẹ́nà ọlọ́wọ́ bá àkọ́kọ́ ni pé al-imanu billah al-imanu billah ìmánì ìgbàgbọ́ gbogbo tó bá ti ṣòfò táwọn pé ní al ìgbàgbọ́ ẹni yẹn ẹgbàgbé tó yọ wọ àlìjẹ́nà ọlọ́wọ́ bá wọ ẹgbàgbé rẹ̀ gbogbo ẹni yẹn kò lè olúwa jẹ́nu láì ní ìgbàgbọ́ gbogbo ẹni tí wàá ti gbọ́ ọlọ́run ọba gbọ́ táwọn ń ṣàlàyé pé gbọ́ ọlọ́run ọba gbọ́ kì í ṣe pé kọ́ ọmọ kọ́lẹ́ olórin kí là ilé ayélujára ọmọgbọ́ ọlọ́run gbọ́ irọ́ ìyẹn kọ́ al-iman yakirru yóò jọ pé gbogbo ṣẹ́tọ́lọ́ lọ ṣe ipa ẹnìkan kan ọ̀ka òun ni ó lè dé pé tẹ̀lé láyé ẹnìkan ò tó bẹ́ẹ̀ ó ní àwọn àlàyé kó máa gbẹ láyé bá ọlọ́run bá ń pààyàn ẹnìkan ò tó bẹ́ẹ̀ kó pé á kà á tẹ̀lé kú láyé ìwọ tí wọ́n náà bèèrè gbà tẹ́lẹ̀ kan máa ń sọ pé bàbá kan bẹ̀rẹ̀ nímọ̀ ẹ̀ àwọn yóò wọn ń pààyàn nípa tí wọ́n náà bá gbà pé máa ń pààyàn ìwọ gẹ́gẹ́ dáná wọn kan tó ní ìgbàgbọ́ sí ọ̀daràn kéré kó ṣe pé wọ́n lọ pààyàn o àmọ́ wọn lágbájá áá ah, ògùn burúkú mẹ́lá ọ̀rọ̀ lè pààyàn wọn náà wá ní bẹ́ẹ̀ ni wọn náà ti gbàgbọ́ bẹ́ẹ̀ wọn láyé ọ̀daràn lọ́dọ̀ ọlọ́wọ́ wa ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ dán lójú ọ̀kí ẹgbọ́dọ̀ gbá wọn bá ní lágbájá máa ń pààyàn wọn làkọ́ sọ fún o ò ní kí ló dárí òní yìí ẹni òsì kí ló tọ́ ìyókàn sọ fún ọkàn ṣòfò ọkàn tẹ́lẹ̀ ọ̀tọ́ra ẹni rí bú ni ẹni yóò kù ẹni wọ́n kù kò ní di mọ́kírìkù yìí lálẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó kọ́ ni ògùn lọ́jẹ́ ògùn rẹ̀ ọ̀jẹ́ o eré ibú lọ́kàn ṣe tó ọgbọ̀n dáa lójú bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni arúgbìkì wọ́n ni wọ́n fún yàn kọ́ wá gbà kan ah wà láyé wọ́n ta dínà arúgbìkì mọ́ mi ni wọ́n jẹ́ ta ah wọ́n da òkúta mọ́tàmọ́tà wọ́n dà sí mi lọ́jà tó mi lè gbà bẹ́ẹ̀ ọ̀yẹ́ dáná iṣẹ́ ọlọ́run ni mo ń ṣe nígbà ìrẹ́ kò lè ká fẹ́ lágbájá àwọn ẹlẹ́jọ́ tà lónìí lẹ́lẹ́yìn náà àwọn òṣìṣẹ́ mẹ́tò pé kì ṣe pé òògùn ni pọ̀tàwọn Yorùbá ti kákùn nǹkan tí ò ń jẹ́ kí àwọn ọ̀tá ìyẹn náà ẹ̀gbọ́n ni ìgbọ́dọ̀ ní mẹ́rin báwọn ní lápòjú eré ìsìnkú ti gbà pé tí ọkùnrin bẹ́ẹ̀ ni wá ń ṣe ọlọ́wọ́ làárọ̀ ọkùnrin ìdí èmi lọ́wọ́ ọkùnrin lọ́la ń dìde ìtọ́lọ̀ ló nù ó nù àdúgbò ní yé tí èmi lè wá gbé owó lálábá mi nídàájí tẹ́ǹjì ọmọ dàrún mi lónìí ni gbogbo yìí àwọn àti ọkẹ́ ẹ̀bọ ni pé pé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá rù rẹ̀ ní ọ̀dọ̀ ọlọ́run ọba tòwárìsì kí ọlọ́run Ìpé orí òkúté orí ọ̀rá tí rí ọ̀gà ẹjọ́ papọ̀, èkété ẹjọ́ papọ̀, ẹmọ̀ ibi náà kò mú pẹ̀lú àtàrí méje tó àmọ́ mú wá fúnyàn. Àà ẹniyàn ẹlẹ́bọ ni, ọlọ́run ní fúnyàn láńdìkì. Ọ̀sẹ̀ dúdú ẹ máa gún, ẹ máa fi wẹ̀, oníkan á ti fi ọmọ wá ọmọ tà. Ìyẹn ti rí ara ẹ̀jẹ̀ ni ìyẹn ti ẹbọ pẹ̀lú ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni òka, òka, òka tí wọ́n mú yẹn tà wara, wara, wàràwàràwàrà òun wara, wara. ní kiri káàkiri òun lọ́ta ní ọyẹ kó fi òka rẹ̀ sọ́wọ́ nínú ilé níbi tó ti ṣe òka yẹn kó mú kan mẹ́kọ̀ọ́ wá kì bọ ọwọ́ rẹ̀ gbogbo arókò yìí káwọn ọ̀lẹ́bá ní rágbìjì gbogbo ará lọ́nà mọ́ ọ̀lẹ́bá yóò tọ́lẹ̀ àfá láti rágbìjì òka kìíní kan sọ́mọ́ ndélu yìí náà so irú yìí wọn náà ní káàmù wá bá yín bẹ́ẹ̀ káàmù wá rà abọ́kàyọ̀ ọ̀tá ni abẹ́yìn ò ló ni tó ilé mi ò pé irọ́ ní bẹ níbi àwọn àwọn kìíní yẹn tó kẹ́ńtọ́bìnrin nígbàgbọ́ sí pé ah òkà òun káì òkà yìí jẹ́ èèyàn dáná nù àìmọye nǹkan míì tó ń ṣe láwọn olóògùn rẹ táwọn kan gbà pé ẹ kò ń ṣe ẹ wá lọ sí ṣètọ́nà ìmọ̀ ájú fún wọn tó bá ṣe ń ṣe pé àwọn ọwọ́ mi lára ní òkú yóò lọ yọrí sínú ibi ọwọ́ ń bẹ̀rẹ̀ rẹ̀ á ní ti ká ṣe ẹ̀yọ́nú kákọjá ọwọ́ ayé kò lára rẹ̀ náà lẹ́yìn ìgbà yẹn ó ìtàn wá sí tàbẹ́sì rò nínú ní òkè ọ̀dà ẹ̀wọ̀ ní ṣe tọ́lù sí máa ń gbé wọn ló kù oríṣiríṣiríṣiríṣi tó sì níbi túkù ń bẹ̀ látara kékeré wọ́n fẹ́ tó ń ṣe ẹbọ pẹ̀lú ọba tó ni ìṣọ́ra ló gbọ́dọ̀ gbà pé ẹnìkan lè sọ́yàn àbí nǹkan kankan bẹ lè sọ́yàn onídìí rẹ̀ onídìí ọṣẹ ọ̀tẹ̀ sọ́ra onídìí ẹ̀ tẹ́dúdú ni ọ̀tẹ̀ mú onídìí gbẹ́rẹ́ wọn ti gbẹ́rẹ́ káàkiri onídìí rẹ̀ tẹ́ gbẹ́rẹ́ ayé gbẹ́rẹ́ ìyọnu kí ń jẹ́ ìyọnu onídìí rẹ̀ láíláí ọlọ́wọ́ ọba lọ́ba tó wọn ń fẹ́ ẹ̀dá ọlọ́wọ́ ọlọ́wọ́ fẹ́ fẹ́ dà ní ọwọ́ arọ̀ṣẹ́mọ́rọ̀ ìrìn aláàánú tó ga jù bó ní ṣe dẹ́rù mi sì ní sọ àtàlọ́sọ láti mú oyún gbà tí ò ti ẹ̀ mà àtọwọ́ àti èké ta ló ń sọ sọ ọmọ yẹn wà dàgbà sangba náà ìtọ́wà rírà rẹ̀ pé ah, ayé lé mi kí o àti kí n wá nǹkan kan tí mo rọrùn tó máa káàkiri kí ló tó tó mọ́ra láti kéré àwọn tí ọ̀pọ̀ nínú ọ̀pọ̀ láti kéré nípa àwọn ọ̀ka nǹkan kan bí wọn ò tẹ́lẹ̀ kọ́ kékeré òun ò lè kọ́ ní àgbàlagbà náà àjẹ́ kékeré irọ́ ní jẹ́ àjẹ́ irọ́ lẹ́lú jẹ́ bẹ́ẹ̀ ó tó irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ ọmọ tẹ̀ ọ̀rọ̀ lè sọ ní àbí àjẹ̀lókó tẹ́lẹ̀ bí la tó ya wèrè tó wọ́n á káyọ̀ ní àwọn aláàjẹ́ nìyà kí ó rẹ̀ yá ni tó irọ́ ní jẹ́ àjẹ́ kò sí reality fún ẹ̀wọ́n para ilá ilé ya ilá asùnmá ń tàn mẹ́tò mu ha fíìmù tẹ́ wò ní hàn ilé mà fíìmù ní ẹni ẹlẹ́rẹ́ni kan láyé ó ní mo rí iná tó lọ ní sílẹ̀ àjẹ́ orí irọ́ ni kẹ́nìkan ká lọ wá mélòó náà lọ́bẹ̀ kájọ lọ irọ́ ni ẹ ìdíjì kan náà lọ lè pàdé irọ́ nínú fíìmù ni gbogbo ẹ̀yẹ́yẹ́ fíìmù lọ́ba yí àwọn èèyàn jẹ lọ́ba ìgbàgbọ́ àwọn èèyàn jíde lẹ́gùn tòun náà ẹ̀mí wọn lọ́pẹ́ wọn táyé bárùn bí báyìí ìgbòdá ayé bọ́dé pàlá ìpín kánàlá ìràwọ̀ mi ó bráìtì gẹ̀ ká ló sọ fún ọkọ̀ oníràwọ̀ fún ìràwọ̀ rẹwà púpọ̀ wọn wọ́n tètè dé ẹ̀wọ̀n gbọ́dọ̀ náà o pẹ̀lú ìyẹn o àfi kẹ́mi yẹn mọ́ pẹ̀lú gbàgbọ́ kí ìtọ́mọ̀lé ṣe tọ́mọ̀lé forí kalẹ̀ àwọn tó ń gbé fún ni àwọn tó ń gbé ta ni àwọn tó ń bọ bàtà àwọn tó ń bọ ọ̀sán yìí ní ogbó ẹ̀ gbé ẹ̀ ní ọmọ ìjìnlẹ̀ sí gbogbo ẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni tó wà jẹ́ náà wọn gbọ́dọ̀ wọn tó olóògùn mi wà jẹ́ náà babaláwo oúnjálà bí onítẹ̀pẹ̀tẹ̀pẹ̀ ẹni tí ń wo tẹ́ ẹ̀ ní òun lè wà jẹ́ náà tó lẹ́ni ò lè jẹ́ mùsùlùmí ẹnu ara jẹ́ mùsùlùmí ẹnu ẹwà ìjẹ́ náà ọlọ́run ní ó pa àwọn nǹkan tí ó pọ̀ sí ní bá ó pa nǹkan tí ó pọ̀ sí tí ó pọ̀ tí ó pọ̀ gan náà lè yọ pa sí tí o bá ní nípa nǹkan sí àwọn àwọn nǹkan mẹ́rin nípa sí o à òun ti fọ́lá ti wà ìjẹ́ náà ní ìjẹba yẹn ìyẹn bẹ́ẹ̀ wọ iná ọlọ́run ọba nù so òun ni pé àlìjẹ́ náà ọlọ́run ọba àkọ́kọ́ qualification tí yóò lè láyé olóòlù pé ọjẹ́ olùgbàgbọ́ olùdó fún ọjọ́ mọ́sùlùmí gbogbo ẹ̀ tó lè lè kú tí ó kú sórí ìsìláàmù kò kú sórí ìgbàgbọ́ bóyá ọjà ìkónú ìsìláàmù kò sí ní àbí bẹ́ẹ̀bẹ̀ náà ní ṣeréṣeré bí nínú ìsìláàmù tó wá kú sórí rẹ̀ bẹ́ẹ̀ ní ṣẹlẹ̀ pẹ̀lú ọlọ́run ọba tó fi kú ní ṣe kìtìrí pẹ̀lú ọlọ́run tó fi kú ń tó gùn ń woṣẹ́ ògbó oríṣiríṣi nǹkan lòun náà ògbó dáńtẹ́lákúlò òun náà ń ṣe irú ẹni yẹn ولي وعجلنا ولا وضعوا نعلت عليك كويس مثل الذي مثال يعيو إلى مسكرة الناس مثل الذين مثل الجنة الذي وعد المتقون وعلي يعني فيها أنا وعلي مثل الجنة الذي أو مثال يعيو إلى مسكرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للذين آمنوا أو دوال جنة إلى أطبع النيمة وقلت كشع قوقوني ẹgbùdọ̀ ní ìgbàgbọ́ ayà Kùránì wá ní lilladhina amanu billahi wa rasulihi yẹ́wọ̀n tó nígbàgbọ́ sí òjíṣẹ́ kí ní ẹgbùdọ̀ nígbàgbọ́ tó jíṣẹ́ òun náà ni kí ọmọ tẹ̀lé ìlànà ànábì ìlànà ànábì ẹni tí ò bá tẹ̀lé ìlànà ànábì tó ní túnú yẹn máa ń bí òun náà rẹ̀ òun hétí ẹ̀ òun hétí túnú ànábì òun tó tó wáyé ti túnú ànábì tọ̀ lọ́wọ́ àlùfẹ́ náà kò sí wàhálà ìfisúnlẹ̀ ẹnìkan tí ò bá nàrí kò sí ọ̀láìkì tó tó láìkì ànẹ́bì ni ọ̀láìkì tẹ̀lẹ̀tẹ̀ o lè jẹ́ pé ìtọ́ àwọn láìkì ni ọmọ láìkì súnmọ̀ tẹ́wù kan lànà tí tẹ́wù kan là kalẹ̀ lọ́wọ́ àwọn tẹ̀lé àbí lànà pápá kan là kalẹ̀ lọ́wọ́ tẹ̀lé àbí lànà táwọn bàbá àwọn là kalẹ̀ lọ́wọ́ tẹ̀lé tó bá tẹ̀lé lànà ìtọ̀ lọ́wọ́ gbogbo lànà yẹn kọ́ ìlànà tànàbí nìkan lẹ́nu bẹ̀rẹ̀ wà lìjẹ́ náà àdìsí kan tó gbajúmọ̀ àdìsí àbúrò rẹ̀ rẹ̀ anábìrin kúlù ummati yẹrìkúlù jannata anábìrin gbogbo àlẹ́ ummati yẹrìkúlù jannata ipò ni wọ́n wà lìjẹ́ náà wọ́n ní ṣé àlùmọ̀ anábì ló ń jẹ́ mùsùlùmí ni ọ́ ọkọ̀lẹ́ báyìí láti wà lìjẹ́ náà anábìrin illa man aba àbẹ́ tó wá lè ní ọ̀wà lìjẹ́ náà dé bí kò ló di di dìnnáyà rẹ̀ pé ìlọ́ Ah, kí ni yẹ yà wọn sọ̀rọ̀ lẹ́nu ilé tó rí ìrìn tó rọrùn káwọn orí ẹsẹ̀ pé yóò ní èèyàn wà lè jẹ́ náà anábì ní bẹ́ẹ̀ anábì ní mẹ́rin àtọ́ àìní dákọ̀ọ́lẹ̀ lè jẹ́ náà ẹ tó bá ti ń tẹ̀lé ní anábì ẹnìyẹn ṣe fẹ́ràn jù wà lè jẹ́ náà nìyẹn wọ́n mẹ́rin àfọ́ ní ẹ̀rọ bá ti

olúwa máa ń yí sí ẹ̀rọ àwọn àkùnrà ìlànà tó bá ń tẹ̀lé ọlọ́run tó ń tẹ̀lé òjíṣẹ́ tó ń tẹ̀lé lọ́nà ànábì yùdìfílì òjànà tí ń tẹ́jìrì ní tàṣẹ̀lá ẹni yẹn ni wọ́n wà àlùjánnà kò sí àbújá lọ́rùn ọ̀pẹ wọ́n jẹ́ mùsùlùmí ó sì máa tẹ̀lé lọ́nà ànábì kò ṣeé ṣe ṣe wá rí ìtúwá tẹ̀lé lọ́nà ànábì kẹrin ní kò tẹ̀lé lánàá àmì ẹ̀lẹ́ ìmọ̀ ẹ̀lẹ́ tẹ̀lé lánàá lẹ́lì ẹ̀sùn wọn ní pé tí mùsùlùmí ni hmm. ẹ̀rẹ́ jẹ́ mùsùlùmí ni ti ṣe pé ìlànà mi ti tẹ̀lé òun ní Tìjàníyà fáà ọba mẹ́rẹ̀ Tìjàní lọ Kàdìríyà fáà ọba mẹ́rẹ̀ mẹ́rẹ̀ ayẹyẹ olùkọ́ ní Tìjàní lọ bẹ́ẹ̀ ló kálukú tí ń bá ẹni tí ń bá lọ tí ń bá lọ nù àmọ́ náà tí ó lè dìde tó náà lè anábìsọ̀ náà tó lọ́nà kò tẹ̀lé kò tẹ̀lé ṣe wá dáwà ní ẹ̀ ń bá dìjà ní àlọ́ wọ́n bá kàdìrí àlọ́ ìlú tí ò bá ìsìláàmù mú lẹ́nu ìyẹn ń ṣe ìlú sọ fún yíò ìlú tí ò bá ìsìláàmù mú náà lẹ́nu ìyẹn ń ṣe kò bá súnà mú ẹni ò lè má kò lè bá súnà mú kọ́ tó ń kàdìrí àmà kò lè bá súnà mú kọ́ tó ń dìjà ní bẹ́ẹ̀ náà ni àwọn oríṣiríṣi táwọn èèyàn bá di pé pé ẹ̀mọ̀ òkè àà ìlànà náà lélẹ́yìí tó ń tẹ̀wá ìtẹ̀lé lánàá náà ẹniyẹn olè wọ àjẹ́nà ọlọ́run ayé àlẹ́ làákà yìí ọlọ́wọ́n ni wà mẹ́yìn yàtà wọ́lá ẹ̀tọ́ bá wá kẹ́rí padà nínú wọn tẹ̀lé tànàbí yóò ẹ̀zíbùhù àdábẹ́n ẹlímà wọn ni yà yà tó lé yẹnìyẹn ìtẹ̀lé ànàbí sallallahu alaihi wasallam náà ni yóò fi rí àlìfẹ́ náà náà Ànábì sallallahu alaihi wasallam ó ní àpòjúwe lò ó dà gẹ́gẹ́ bí ilé láńlá tó wọ́n kọ́ kalẹ̀ ilé láńlá àdísì yẹn Jabir ibn Abdullah radiyallahu anhu ìlọ́gbà ṣèlédè wa ó ní Ànábì sọ fún pé òun sùn ní ojú oorun àwọn sọ̀hábà àwọn mọ̀láíkà wá pọ̀ wọ́n wá wọnú lé wá báwọn wọ́n wá pẹ̀lú àwọn sọ́nà méjì àwọn kan wá ní ẹ̀sàlàyé arákùnrin yìí pé bóò ní ń fọ́tàǹtì arákùnrin yìí kẹrọ ẹ̀lẹ́gbà lẹ́gbọ́n náà lọ́wọ́ tó pé sífìlànà mẹ́fẹ̀lẹ̀ hàrà rajò bẹ́ẹ̀ sàlàyé ẹni yìí fún wa àwọn mọ̀láíkà kan wá ní ẹ̀ kò ní ìdíkà wọn sàlàyé rẹ̀ ó ti sùn àwọn kan wá ní ọ̀rùn ojú rẹ̀ ló sùn ọkàn rẹ̀ ò sùn ìnàlà àìnàna ìmọ̀tún wọ̀n kọ́lùbù yàkọ̀ọ̀bá ní ojú rẹ̀ jì pípé ojú rẹ̀ ló sùn ọkàn rẹ̀ jì kalẹ̀ wọ́n wá kó àwọn oúnjẹ sínú ilé tó pọ̀ bá mú ojú oríṣiríṣi wọ́n wá fi ẹnìkan sí ojú ọ̀nà wípé ìwọ ni kò lọ pè àwọn èèyàn lọ́kùnrin wọn ni wá jẹun oúnjẹ wọn ní o ipe ẹni tó bá wá dá ẹni yẹn lóhùn yóò wọlé lókè jẹun ẹni tó bá ní òun ọ̀dẹ́ ni yẹn lọ́wọ́ ẹni yẹn tó fi wá jẹun ó kàn lọ́n jẹrin ṣẹ̀kùn kò ní léwọ́ kò sì ní rí oúnjẹ jẹ ah! àwọn mọ̀láìkà kejì lọ́dún wọn ní ẹ̀ṣàlàyé ọ̀rọ̀ yìí wọn ni àlọ́ ah, ah, ó ti sọ̀rọ̀ ní àlẹ́ ìsàlàyé rẹ̀ wọ́n wá ní ìtumọ̀ rẹ̀ ni pé ilé lálá tí wọ́n kọ́ kalẹ̀ àlùjẹ́nà nìyẹn ẹni tó wà lójú ọ̀nà tí ń pè yẹn pé wọ́n wá jẹun ó ní àná ní sọ̀rọ̀ lọ́rọ̀ sọ́lọ́rọ̀ arákùnrin yìí tó sùn yìí ẹni tó sọ́nà anábì ní ọ̀nà rẹ̀ ìpele rẹ̀ lè yóò fi wọ àlẹ́jẹ́nà ọlọ́run ọ̀la ó kálukú wa káwúra wa o báwo ni súnà lẹ́sọ̀ mọ́ ìfẹ́lẹ̀ mi ṣe rí lọ́dọ̀ wa o ṣé òun ṣe òun ń ṣe ìrẹ̀lẹ́ni ìṣe àbí ìṣe ìṣe tó ń bílíọ̀nù pẹ̀lú rẹ̀ àbí ìṣe pé ìwé ti tables of wine ìṣe ni ó ṣe rí náà rèé ẹlòmí ẹ́ ọ̀nà tí ẹ̀ fún síwájú ọ̀nà tí ẹ̀ lónìí kọ́ọ̀bù ẹ̀rọ òní ti ṣe tẹ́yìn ọ̀tà kú sí báyìí súnà lẹ́yìn yẹn wọ́n ń talápa tètè ní kí mo fẹ́ kí fún ìkúbọ̀ ara rẹ̀ sí yóò tún lé kó sí yóò tún kó sí yà kó àwọn tó fi débi ìwà ìwọ ìwà tiẹ̀ tó bá tà lẹ́yìn ìwà nẹ́bí lélẹ̀ àlẹ́ ìwà nẹ́sìn òru àlẹ́ ìmọ̀ ńlá farada àlẹ́ ìmọ̀ ń tọrẹ àlẹ́ ìmọ̀ ń ṣòdodo àlẹ́ ìmọ̀ ń ní téèyàn àlẹ́ ìkú gbogbo tánàbí òkun tó jẹ́ ìlànà súnà lẹ́sọ̀ sọ́là kí o tó mú kún àlẹ́ ìlànà àwọn èèyàn lójú gbogbo ẹ̀ pé o mú kún ìdí jẹ́ pé èèyàn ń gbìyànjú láti súnà ẹ̀yìn lẹ́sìn ilé àlìjẹ́ náà ẹ̀rí tí mo sọ lẹ́ẹ̀kan kí gbogbo tí ẹ bá lè fi wá àlẹ́bí ní حفت الجنة بالمكاره anábìnrin tí wọ́n fi dí àlìjánà tí ó fi sílẹ̀kùn tó fi wọlé alimakari nǹkan tó kọ́ ìfẹ́ ni nǹkan tó ní ìyọ̀fẹ́ ṣe tí yìí ń láìkì láti ṣe tó jẹ́ pé ọlọ́run ní ká ṣe ànábì ní ká ṣe ànábì ní bẹ́ẹ̀ ni wà àlìjánà nìyẹn àmọ́ wà hófàtì náà rú bí ṣàwà níbi yóò fi wọ náà ọlọ́run ìtòbi sílẹ̀ kò fúnra rẹ̀ tóbi wọlé báyìí ni pé ó ń dùn mọ́ ni ìdí mo fẹ́ ìdí mo fẹ́ mẹ́tẹ́ra mi lọ́rùn mẹ́ta mi lọ́rùn ìjẹ́ kí wọ́n bú mi ìjẹ́ kí wọ́n rí mi tán ìjẹ́ kí wọ́n rí mi jẹ́rí mi ìjẹ́ kí wọ́n sọ̀rọ̀ mi ní kankan wọ́n á lé mi náà ní ìwọ̀n ìjábọ̀ báyìí náà ní mi lè báyìí náà wọ́n lé mi sọ báyìí náà mo tó bá ti náà ní ìsinmi àwọn èèyàn mọ́ náà ní ṣèkínní kan náà tó kí àmọ́ ó jẹ́ra rẹ̀ pápẹ́ ìyẹn ṣe mọ́ ìyẹn ṣe mọ́ tó olú eléyìí oníjẹ́ pé ìyẹn rẹ̀ láti ṣe kíni ó fẹ́ wá ìjẹ́ náà ni àlẹ́ni náà tí ìyẹn ń bá wà ìjẹ́ náà nìyẹn o tó bá kan náà nínú nǹkan tí yóò fi lè wà ìjẹ́ náà lọ́wọ́ wa òun náà ni tẹ́kùn ìbẹ̀rù ọlọ́wọ́ ọba ìpáyà ọlọ́run kí ń jẹ́ ìpáyà ọlọ́run ọba òun náà ni pé nǹkan tí ọba ní kéèyàn máa ṣe mọ́dìbẹ̀ tọ́lọ́ ní ọmọ ṣe mọ́dìbẹ̀ ní tó bá ní kó máa ṣe tètè máa mú tó máa ṣe ọ̀ wá nítorí pé kò sáwẹ̀ èèyàn bẹ̀ kọ́ wáyá èyí ti rí ìṣe ìní ṣe ntọ́lọ́ ti ní o ṣe àmọ́ torí pàrọ̀ èèyàn ò fún bẹ́ẹ̀ ọ̀ wá ní ṣe ntọ́lọ́ ní kó máa ṣe nítorí páwọn èèyàn wà ń bẹ̀ àti nítorí páwọn èèyàn sí bẹ́ẹ̀ wà mọ́ wa ṣe tọ́lọ̀ sí lọ́wọ́ ṣe náà ni bàtà nẹ́bí sallallahu alaihi wasallam tí ó ròyìn ìbẹ̀rù ọlọ́wọ́ bá ó ní àtàkùwà àhùnà ó ń tẹ́ níbẹ̀rù ọlọ́wọ́ wà ashara ila sadri lẹ́yìn wá fọwọ́ kan báyà rẹ̀ àwọn eléyìí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó bá kó aṣọ ọ̀bẹ̀rù ọlọ́run bá wọ̀ yóò di fẹ́ẹ̀sì rẹ̀ yóò yóò lálà sí aṣọ rẹ̀ tó náà ní bẹ̀rẹ̀ ọlọ́run ní àkọ́kọ́ kéèyàn jẹ́ kí ó wà nínú ọkàn yàn ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba yẹn òun ni ọmọ ó pèrò Allahu Akbar ọkùnrin òsì ní balẹ̀ mọ́ yá ìgbà òjú ká sì lọ kọjá so ó rí nǹkan tí ó pé yóò jẹ́ àwọn àgbà tí fẹ́ fọ́ rẹ tó lè jẹ́ fábúrú òsì ní ṣe lẹ́rọ ọ̀rọ̀ gbogbo tí bá ń jẹ́ aburú tó ti kọ́ yí sí fún ẹ láti lè jìnà sí gbogbo tó bá ń jẹ́ dáadáa tó ti kọ́ mọ́ fún ẹ láti lè ṣe ẹ̀ bá bẹ̀rù